أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله الذي أمر عباده فقال واذكر ربك في نفسك تضرعا وخيفا تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والأصال ولا تكن من الغافلين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله عباد الله اعلموا أن أصدق الحديث في كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعاذني الله وإياكم منها عباد الله قد أخرج أحمد والترمذي والحاكم عن أبي الدرداء قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بخير أعمالكم وأزكاها أزكاها عند مليككم وأرفعها في درجاتكم وخير لكم من إنفاق الذهب والورق وخير لكم من أن تلقوا عدوكم فتضربوا أعناقهم ويضربوا أعناقكم قالوا بلى يا رسول الله قال ذكر الله ولما كان الأمر كذلك كانت مجالس الذكر أعم وأعظم لمجالس بركة وأجرا أجرا بشهادته صلى الله عليه وسلم الذي يقول فيها لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده رواه إمام مسلم بل شبه النبي صلى الله عليه وسلم حلقة الذكر في الدنيا برياض الجنة إذ يحث المسلمين والمؤمنين على ذكر الله قائلا إذا مررتم برياض الجنة فارتعوا قالوا وما رياض الجنة قال حلق الذكر بارك الله لي ولكم في كلام حبيبنا مصطفى ونفعني الله وإياكم لما فيه من الذكر أقول ما تسمعون أستغفر الله العلي الجليل لي ولكم من جميع الذنوب والخطايا توبوا إليه استغفروه أتوب إليه إنه هو التواب الرحيم التائب من الذنوب كما لا ذنب له توبوا إليه إنه هو الغفور الرحيم الحمد لله الحمد لله رب العالمين ọpẹ́ ni fún ọlọ́run ọba wa ọlọ́run afọpẹ́ fún ọ látara àánú èyí tó tún sẹ́wà kù di àkókò yìí pápá lásìkò tí à ń palẹ̀ àti máa wọnú oṣù alápọ̀nlé oṣù rọ̀mọ̀dánù má oṣù tí ó máa wọnú rọ̀mọ̀dánù náà ni a ti bẹ̀rẹ̀ lónìí bí a bá ti ń kulẹ̀ oṣù eléyìí rọ̀mọ̀dánù ló kù ọlọ́run tó mú wa rí oṣù Rọ́jà tó sì mú wa rí ìtánsí ẹ̀ òun ló mú wa wọnú ṣàbánù báyìí. àlùbáríkà rẹ̀ yìí tẹ̀síwájú ẹ̀dá anábìwá Muhammad tí ó béèrè tó sùn rọ́jàbù bá ti wọlé àní Allahumma barik lana fi rọ́jàbù wa ṣàbán wa balligna Ramadan àdúrà tí máa ń ṣe lọ́pọ̀lọpọ̀ nú àsìkò yìí ní yọ máa péré ọlọ́wọ́n ọba wa o barik lana fi rọ́jàbù yusuf rọ́jàbù tí a wà nú ẹ̀ tá ń lò lọ́yìí bá ní fi bùkún sí i. ìbùkún ẹ̀ náà ni kẹ́sìn ọlọ́run ọmọ yẹn la láti inú rọ́jàbù wọnú ṣàbán ọmọ jẹ pé ń gba rọmọdánù bá wá dé ńlá máa di awọ òkírun lódì lódì ìgbà ńlá wà á máa yẹn pàkó kìíní yọ ọ̀sẹ̀ kò lè sẹ́ torí mara nígbà rọmọdánù èdè ẹni àwẹ̀ bá mọ́lá kí rọmọdánù ó tó dé rọmọdánù ò lè la ṣùgbọ́n ẹni tó jẹ́ pé ń gba rọ̀mọ̀dánà tèsí ti lọ kọ̀dán kan wò omi ìníkàlẹ̀kùn yóò náà pé yóò le kò lè má le tọrọ ọ̀dánwò rárá láti rọ̀mọ̀dánà tèsí tómi wá wọlé tá a àwẹ̀ gba ti ń jẹun tilẹ̀ ẹjọ́ kan ọ̀ mọ́ oúnjẹ ni bùkátà wa sì pọ̀ níwájú ọlọ́run àwa ti nǹkan kan síwájú rẹ̀ a sì ń fẹ́ kọ́ bá ní wa àwọn òní nǹkan tá a fi ń dírẹ̀ bẹ́ẹ̀ èyí tí mo ṣe yìí mo fi wójú rere rẹ ní ọlọ́run akérèlẹ́sìn àfúyẹ́ òṣùwọ̀n ẹ̀sìn wa ó fúyẹ́ àríṣe bí wọ́n ṣe gbé kalẹ̀ fún wa ojúlówó pé àlàṣegbọ́ rẹ̀. ojúlówó ẹ̀sìn wa kò pé àwa tún láti gbọ́rẹ́ bó láti wá ṣe wájú ọba yìí rọmọdánù ní ń bọ̀ yìí ojúlówó sẹ́ni ọ̀ràn yẹn ní ṣùgbọ́n wọ́n fẹ́ ẹni tí rọmọdánù ọ̀ní lé fún yóò ti ti sìn yóò àti tarúgbó ni àti kèé sarúgbó àtọ́jẹ́ ọ̀ràn yẹn àti kèé sọ̀ràn yẹn wọ́n ò pé amọ́gbà kankan ń bẹ̀. èyí tí wọ́n kàn ń pè asákèésí ni ká má fi gbogbo ẹ̀ gba àwẹ̀ pé ọgbọ̀n rọ́jàbù ọgbọ̀n sàbánu ọgbọ̀n rọ̀mọ̀dán àwàdà aláàdọ́rùn àwẹ̀ kò sínú ẹ̀sìn. ṣùgbọ́n kèé ṣe ká má gbènú ẹ̀ gba àwẹ̀ bí gbogbo ẹ̀ ọ̀bá rọrùn fún wa àlámísì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àtàlá àtìní bẹ́ẹ̀ àwẹ̀ ẹjọ́ mẹ́ta àárín oṣù ọ̀mẹ́mbẹ́ bí kan bá bọ́ ká mọ́jọ omi ọ̀bọ máa lọ rọ́jà bú ti lọ o ẹ̀wọ̀n tá à ń gbé bá ń gba lọ o bá a ṣe rọ̀mọ̀dánù lẹ́yìn nígbà rọ̀mọ̀dánù gbogbo oṣù náà ni wọ́n ń lọ máa lọ́lọ́ yìí ṣàbánu la tún wà nú ẹ̀ yìí ẹ má wọnú Ramadan ká gbìyànjú ká yíra padà ká tún ara wa ṣe ọlọ́run ó si sínú oṣù ṣàbánu yìí fún wa àwa fi títóbi ọba ìyá fi bẹ́ẹ̀ yọ̀ọ́ jẹ́ kí Ramadan ọba wà láyé àdúrà tánàbí máa ń ṣe yóò ti wá ṣe wá lẹ́ni Ramadan kí Ramadan ó tó dé ẹni Ramadan ẹni ìbùkún ni máa ń jẹ́ èèyàn Ramadan ẹlẹ́sìn ọlọ́run ni máa ń jẹ́ ẹni Ramadan olùparamọ́fọ́lọ́hún òní máa ń jẹ́ ẹni Ramadan ṣáájú Ramadan yóò pa ojú kòkòrò rẹ̀ mọ́ ṣáájú kí Ramadan tó dé òun ni Ramadan ni máa fi bá àyàn lára mu. ó dọwọ́ kálukú wa ẹ̀jẹ̀ ajígìrì fẹ̀sùn ọlọ́run káti ìsìn bẹ̀rẹ̀ káàyè rántí ọlọ́run ìmọ̀ rántí ọlọ́run gbogbo gbà kọ́mọ kálukú wa lára ọmọ jẹnu rọmọdánù nìkan láti máa pé ní sọ́yìn èmi máa ń gbààwẹ̀ nígbà ń dọ̀rọ̀ kọjákòjálẹ̀ tì sìn máa kú níbi ìjókòó tí wọ́n bá ti ń sọ̀rọ̀ tí ọ̀dá wọ́n jókòó lábẹ́ igi tẹ́ ti máa tàkúrọ̀sọ ọ̀rọ̀ ọlọ́rọ̀ kí rọmọdánù ó tó dé kọmọjẹgbónú rọmọdánù lọmọ sọra fẹlẹ yìí gbélé yọ ọba tí mọ la ṣáájú eléyìí ọlọmọdé àgbà àgbàdá alẹ ààwẹ̀ dáàní nínáadá ká súnmọ́ lọhùn pẹ̀lú rántí ẹ aṣíwájú ẹ̀dá anabiwa muhammad ó ní ẹtẹ ti ẹjẹ ń fún yín nírò gbogbo tó sì ọba yín kódà ipò ga ó lóore. ju ẹ máa náwó gold ka ẹ máa náwó fàdákà lọ olóore ju ka ẹ jáde ka ẹ lọ pàdé àwọn ọ̀tá ka ẹ bá wọn jà kí wọn bá yín jà ẹ pa wọn kí wọn pa yín le tó mo lè fún yín níṣẹ́ tó lóore jòlè lọ. wá bá wo ló lóore ju gbogbo ń tọ́ kàdá lẹ̀ yìí lọ anábì ní òun náà nìrántí ọlọ́run kéèyàn máa rántí ọlọ́run gbogbo gbà gbogbo sí ẹnì kọ̀ọ̀kan wá ẹ̀já máa rántí ọlọ́run nínú orin wa ká rántí ọlọ́run nínú sọ̀rọ̀ wa ká máa rántí ọlọ́run níjókò wa ká rántí ọlọ́run gbogbo àlámọ̀rí ọ̀ràn wa ká máa yọ̀ tọ́lọ́run lẹ́ o òun lè wọn sẹ́ wọ́n o ń tí rántí ọlọ́run ládàá àrùn rẹ̀ lè mọ́ tẹ̀wọ̀n torí gbogbo ohun tí ó mú tẹ̀wọ̀n òun ló ti fi sọ̀sọ́kúsọ òun ló ti fi kọ̀yìn sọ́lọ́hún bẹ́ẹ̀ a sì ń kírun ìrántí ọlọ́hun yìí òun ni ó jẹ́ kí wa àwẹ̀ wa òun ni ó kó wájú èèyàn lè gba kankan nígbà ọba ti tọ́jẹ́ ní Ramadan ṣáájú kí Ramadan tó dé ọ̀dọ́wọ́ kálukú wa nínú ọ̀rọ̀ aṣáájú ẹ̀dá anábíwá Muhammad tó tún fi sọ pàtàkì mímọ rántí ọlọ́run láàyè káyè tá a bá wà oníláyà kọ́rọ́dù qawmun yazkuruna Allah ta'ala ẹnìkan ò ní jókòó níbì kan tí wọ́n ti ń sọ̀rọ̀ ọlọ́run èyí ni kálukú wọn máa wá kiri bó láti ti gbọ́rọ̀ ọlọ́run bó náà ti ń jókòó ọ̀rọ̀ ọlọ́run oníkà máa wá ká. wọ́n máa wálé DSTV ká àwọn olóni bọ́ọ̀lù tòní lágbájá ọ̀tí ẹ kò sí kíní tiẹ̀ ìsàlẹ̀ láàlọ́ ẹja lọ tòkè kò sóore ń o ọjọ́ ayé wa jó lọ́nu tí wọ́n sì máa kọ́lẹ̀ fún ibi tá a ti rírántí ṣe tí ti tá a ti àjòkó táwọn rántí àjòkó pa àwọn tí èyí ló lóore nínú sẹ̀mí ayé ẹ̀dá ọlọ́mọsáláìjì ọmọ rọ̀ wá lọ́rùn gbogbo àsìkò wa ajá lè máa lò fún ọ ọlá títóbi ọlọ́run ànábì láwọn kan ò ní jókòó tí wọ́n máa jókòó lẹ́ni tí rántí ọlọ́run ilà káfọ́tì wúmúlì màláìka bí wọ́n ṣe ń jókòó bí wọ́n bá máa gbogbo àmàlẹ́kà ni wọ́n jókòó tí wọ́n rọ kiri ká òun ni wọ́n ti máa ń jókòó àwọn kan jókòó lójú ayé ànábì àwọn kan wọ́n ń jókòó sọ̀rọ̀ àwọn kan jókòó wọ́n rántí ọlọ́run láàrin ara wọn wọ́n wá ń wò pé ta lànábì ó jókòó tì ànábì lọ jókòó tí àwọn ti rántí ọlọ́run ó nítorí pé innama bu'istu mu'allima wọn ò gbé mi dìde fún kankan ju kí n jó olùkọ́ni lọ olùkọ́ni máa fi dáadáa kọ́ni ìmọ̀ rántí ọlọ́run ìní wọ́n gbé mi dìde lé lórí. ànábì lẹ́nìkan ò ní máa jókòó rú ẹ̀ ká máa wá kiri ká máa wá kiri gbogbo ayé bá ti gbọ́ wọ́n fẹ́ sọ̀rọ̀ ọlọ́run ká máa lọ bẹ̀ ká máa jókòó ńbẹ̀ èyí tá a wá jókòó rẹ̀ gbé kiri tó gẹ́ bí a bá parí ẹ̀sìn náà ni kóòtù pa wá sí o ẹnìkan lọ lọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí gbogbo ayé ń dìgì tẹ́ ń dìgì wọ́n pa ni wọ́n á níbo lọ́lọ́ wọn náà lọ bí olókùn mo níbi ọlọ gan pọ́ǹsì ni bí wọ́n ẹ̀sẹ̀ fún pọ́ǹsì sínú ẹ̀ ẹni tó lọ jòkú tẹ́lẹ̀ pọ́ǹsì lọ́jẹ́ òun ti lọ jẹ pọ́ǹsì tẹ́lẹ̀ ẹ tẹ wà kiri wà rọ́ kiri nìkan ló nǹkan sí lọ jẹ ni. ẹ kálukú wa máa wo bí a máa ti jókòó ìjọkan ọjọ́ tá a tàn eléyìí ni wọn ò ronú wọn ò ronú ẹ orí kí lọ parí ògbélé oníkálukú wa máa ronú rìn wa ṣe wá ibi abá parí iṣẹ́ wa sí náà wọ́n bá ní parí fáìlì wálé wọ ayé bí wọ́n bá ti rántí ọlọ́run oníkà máa wá ó pé bó ló ti kú ẹnìkan ẹ bá wo net ọmọ ìyá kan ní Indonesia ọlọsẹ competition akọrin ní ọmọ kuranu ká ó ń ké kuranu lọ́bẹ̀ ìlọ́lọ́run gbẹ̀mí ẹ̀ sẹ́wọ̀n àfijọ́ra wọn sọ́jọ́ra wọn ọjọ́ra wọn máa ń ṣe nu pé òkúlókù náà o ó kù sí. kọjọ́ra wọn kọjọ́ra wọn afanajẹ́ alùlí na kálí mùjìrìmí ẹjẹ́ ajẹ́ tọ́lọ́wọ́n máa la kọ́ máa la ká gbìyànjú ká máa jókòó síbi tọ́jẹ́ tọ́lọ́hún tọ́jẹ́ máa ń ronú nù pé kí pa yóò kú sọlọ́wọ́ ọba tó dọ̀ lágbára àti pani ọdẹ nìkan tí o lè mú kú òní kí lọ́kàn yẹn máa wádìí wo lọ parí iṣẹ́ sí ẹ̀bá máa bá bá yẹ wò orí kí parí sílé lórí ìrìnwó lórìn bá yẹ wò ẹ dárò alùpùpù wo ibi tí parí náà sí sí dáadáa ọlọ́run wa ọlọ́run àánú ọlọ́run orílẹ̀-èdè yìí bá ọlọ́run bá ní torílẹ̀-èdè ṣe sí dáadáa ọlá àti tóbi rẹ ìpínlẹ̀ wa mẹ́jọ dàrú o ọlọ́run mẹ́jọ bàjẹ́ o ọlá àti tóbi ọlọ́run gbogbo òkú mùsùlùmí ọlọ́run àbíọ́ ọlọ́run bá ní dáríjì wọn gbogbo àwọn tó ṣẹ̀ṣẹ̀ lọ ọlọ́run ṣàforíjì fún ọ ibi tí wọ́n kù sí ọlọ́run yá fi wọn gbà ń kírun kírun gbàwẹ̀ àwọn ẹlẹ́sìn ọlọ́run olùgbàgbọ́ tí wọ́n ti lọ ọlọ́run bá ní gbà wọ́n lẹ́rú o bẹ̀rẹ̀ láti inú ilé ìsìn wa ìwọ̀n ọ̀bá tí wọ́n ti lọ gbansọ̀mọ̀rí àdín tí wọ́n ti lọ ọlọ́run bá ní kẹ́ wọn o ọlọ́run bá ní yá fi wọn mójúkó onú àṣìṣe wọn àwa náà ta wá sẹ́kù sàwa náà ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ọlọ́run sì wá ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run gbàdúrà wa àlámọ̀rí ọ̀rọ̀ ẹnìkọ̀ọ̀kan wa mẹ́jọ dojúrú o ọ̀ràn wa ọlọ́run mẹ́jọ dàrú ọlọ́run tó ọ̀rọ̀ ẹnìkọ̀ọ̀kan wa fún wa bá a ṣe fọ́ràn wọ́n rí ọlọ́run ti orí bẹ́ẹ̀ èyí tá a fẹ́ mọ́bi ṣàdánwò fún wa gbogbo ntẹ́nìkọ̀ọ̀kan wa ti ń wò ti ń jẹun dùnnú má ṣe ní ìbànújẹ́ fún wa o gbogbo ohun tó sì kù díẹ̀ káàtó nú àlámọ̀rí ọ̀ràn wa tá a fẹ́ kọ́ lọ́wọ́ bá ní túnṣe ọlọ́run tún ṣe fún wa ọlọ́run gbàdúrà wa gbogbo àwọn ọmọ wa tí wọ́n ṣèdánwò lọ ọlọ́run jẹ́ wọn ní àṣeyọrí dáadáa jẹ́ wọ́n ṣàṣeyege ọlá àti tóbi ọlọ́run àwọn tí wọ́n wà nílé ẹ̀kọ́ tọ́ga tọ́ga tọ́ga àṣeyọrí dáadáa bá ní fún wọn ṣe ọlá àti tóbi ọlọ́run gbogbo àwọn tí wọ́n ti àṣeyọrí tá à ń wo wọn pẹ̀lú ọjọ́ ọ̀la wọn ọlọ́jọ́jọ́ jẹ́ dáadáa ẹnì kọ̀ọ̀kan wa jọ máa lọ wájú sí i subhana rabbika rabbil izzati amma yasifun wasalaamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin.